ẹkúndáyọ̀ látìbàtú àjọkẹ́ adé bẹ́rù bá ti lé lọ́dún kan kó ṣọpẹ́ máa ní ìgbà ọdún bí ọdún kan fọlọ́ ìjọ ìbí o kó má fẹ́ ìṣòpin aláwọ̀ mọ́ àmì alájà látìbàtú àjọkẹ́ adé ayọ̀ lẹ́rìn iwájú àyíǹde ní New York City o àjíkẹ́ ọ̀kìn ọmọ ajíbẹ́ wàjí o ìyá tripua ìsìnàmù ìdẹ̀ra olúwa ìyá ìwàlẹ́wà iman màmá ni o ìyá imtiaz ìgbà yìí lọ́la ni bẹ́rù bá ti ilé lọ́dún kan kó ṣọpẹ́ mà ní ìgbà ọdún bí ọdún kan fọlọ́jọ́ ìbí o kó má fèyí ṣòpin aláwo mọ́ àmì kó má dúpẹ́ fọlọ́hún lórí bíbẹ̀ láyé ó wà láyé wà láyé ó ń bẹ lálàáfíà ara ọ̀pọ̀ nájọ́ bí yín tọ̀hún sí láyé mọ̀ ọ̀pọ̀ tìlù ọ̀pọ̀ tíṣà kóló àjọkẹ́ adé ọ̀pọ̀ ni wọ́n dè mọ̀lẹ̀ tó ń fẹ́ gbà fún lóúnjẹ a ò fi yọ wọn. a fi ń dúpẹ́ fọlọ́ wọn bá ní ṣùkúrà líla ìfọba tó dá ẹ sí i. àdúrà mi fún eré àjọkẹ́ máa ṣá mi ọ̀jájá mi ò bàbá sọ́lẹ̀ àní kí n ṣàdúrà fún ẹ wípé ní ire ló jẹ́ èèyàn alálùbáríkà o bó ti ṣe lékún lọ́jọ́ orí Àjọkẹ́ kó lékún lówó kó lékún lọ́lá kó lékún lárísìkì ọ̀pọ̀lọpọ̀ oore ẹkún ló sun wáyé ò ní sunkún padà lọ. ọdún làárọ̀ rógbó ọdọọdún làárà òòsà Àjọkẹ́ bọ́dún bá kọdún pèrègùn àmọ́ òtútù bọ̀ wá sílé ayé ẹ̀tí ifá ọmọ ẹkún dayọ̀ Àjọkẹ́ ọ̀kín ọmọ olùwúlàre ọmọ abisu dára gbada ó ti ṣọdún èyí náà kó lu ọba kó jẹ́ kó lè ṣẹ̀mí ìtọmọtọkọ ìyá mi àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ̀nà pèrègùn etí ìdò mama ìgbà yìí lọ́lá ẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni òwúrọ̀ rẹ̀ rèé làtífà tiwa good morning rẹ̀ kó o gbó àní kó o tọ́ bẹ́ẹ̀ ni kó o fewú parí ayọ̀láńrewájú ó yá kó o fèrègì jòbì àjọkẹ́ ọ̀kín ọmọ ajíbẹ́wà jí ọlálọ́mí ọmọ olùhùláre ọmọ abisujú kọ ìjà kátàkìtì lóru àwọn tọ̀fà ọmọ ẹkùn tí pẹrangẹ torítorí ọmọ abúlẹ̀ bowó ẹ̀rọ ọ̀kẹ́ abidi abìdí yíyọmẹ́ni ayọ̀lánrewájú àyìndé tó ń bẹ lamẹ́ríkà olú ọba kó jẹ́ kó lè kórè kó bọ̀ wá sílé. mama inihamu ìdẹ̀ra olúwa bẹ́ẹ̀ ni ọkọ òní kú mọ́ ọ lójú ọmọ òní kú mọ́ ọ lọ́wọ́ ìyá iman ìwà lẹ́wà elégbé ọ̀run òní gbé ọlọ́mọ lọ mama imtiyasi ìgbàyílọ́lá ẹ̀gbà òní gbárí ọwọ́ tiẹ̀ dànù ọyá báwo gan ni wọ́n ṣe ń kì ọ́ nílé bàbá rẹ tá a bá dálébú ọya. ọmọ ọmọ abáṣojú ó kọ ìjàkadì lóró tọ̀fà ìjàkan ìjàkan tí wọ́n jà lọ́fà nílé ọlá lọ́mí ó ṣojú ebè ó ṣojú poro ó ṣojú lákàǹkàn nínú oko èrè ní láfàkalẹ̀ bàrà ńlá yigiri kánú oko ọkà ńlá kankan nínú oko ìbáṣojú olóko olóko bá làwọn nílé ọlá lọ́mí ọmọ ogúnugún tí mo rí tí mo lẹ́sàá là ńlápá ọ̀fàmàkà ni mo ní mo lẹ́sẹ̀ àlà ńlọ́bẹ̀ ọ̀rọ̀ àlà mi àjọkẹ́ ọ̀rọ̀ àlà mi mo ti kábíyó jìnà lápá mi ọmọ tìmú ló lọ́lá tìmú ló lógun àṣàìmòró àṣàìmòkín àṣàìmòpé tí dorí àgbàkodò nílé ọlá lọmí ọmọ ojúbọ ńlá ṣubú laro ọ̀pàkàpọ̀ òun bàtà èyàn pàápà kókókó èyàn pàápà kókó tí mo bọ́dọ̀ fìdí mú kálẹ̀ tó lẹ́ máa sọdọmọ lọ ọkọrin kése máa nà gbàgbà mẹ́fà lọ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹ̀rù bọ́kàn jù kàn bọ́kàn ojù kàn ogun ọba ní kó wọn róró ogun ọwà kó yín mọ́tẹ̀yìn dìran ọlálọ́mí bẹ́ẹ̀ ni elégbé ọ̀run ò gbé ọlọ́mọ lọ àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ rẹ̀ àtẹ̀nà. ajá láti fàtú bíbí tí wọ́n bí ẹ wáyé òwá lógo adúpẹ́ tí ń ga mọ́mọ́ jẹ́ kanjúkú ajá láti fàtú ìbànújẹ́ oníkan ẹ̀ ìbànújẹ́ oníkan yẹn ẹ ò ní kúnlẹ̀ sẹ́bùtù òfò mo dúpẹ́ dúpẹ́ ẹ kú ìfẹ́ mi ìbànújẹ́ oníkan yẹn ẹ̀yin tún ti ṣe é ṣe Àjàlá tí fàtù ẹ̀yin tún ti ṣe é ṣe ọpẹ́ fọba tó fún wa ṣe ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa ṣe àdúpẹ́.